وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث الثاني والتسعين عن أبي هريرة رضي الله عنه قال إن رسول الله صلى الله عليه وآله وسلم نهى أن يستنجى بعظم أو روح وقال إنهما ليطهران رواه الدار قطي وصححه وغري ونعني وغور الذي تجني قدر إنه عبيد يجير حقل بن حجر رحمه الله تعالى وأموال المسرع مخلوق المرام ìgbàwọ́ eléyìí wá láti ọ̀dọ̀ Hurayra radiyallahu anhu tó lè ṣiṣẹ́ ọlọ́run ọba ìkẹ́ àti ọ̀dọ̀ náà láti máa bá ọkọ̀ fún wa láti máa fi egungun tàbí gbin ara sínú dé. وقال إنهما لا يطهران يعني kíní kejì wọn ò wọn ò lè bá nínú ara pọ́ mọ́. ìmọ̀ mi tọrọ kò kéyìn ọba ọba kò kẹwọn àwọn ti ìgbàwọ́ ọ̀rọ̀ ìjáde wọ́n ti sọ ikú gúnrégé. ní ẹgbàwọ́ eléyìí wọ́n kọ̀ fún wa láti máa fi egungun tàbí pé ẹran fi nu ìdí. wọ́n ti ṣàlàyé tó fà tí òfin tọ́ka máa ti bẹ́ẹ̀. wọ́n nítorí pé ìkíní kejì wọn wọn lè bá nínú ara kárọ ọmọ. nínú ìgbà wa tó síwájú wọ́n kọ̀ fún wa láti lo ìjẹran fún àti nu ìgbẹ́ kúrò ní ibi tó ti jáde lára wa wọ́n ti ṣàlàyé léyìn kíkẹ́ ara rẹ́jísọ̀n ọ̀rẹ́t. ìkíní kejì wọn wọ́n ń tọ́ka sí nǹkan kan ìdú pàtàkì púpọ̀ nínú ilmi tawhid àti nínú ilmi usul al nǹkan tá a ló pàtàkì yìí òun náà ni ohun tí wọ́n ń pè ní ta'lil al-ahkam ta'lil al-ahkam sísọ sábàbí èyí táwọn òfin àti ìdájọ́ fi wá eléyìí jẹ́ nǹkan kan tó pàtàkì púpọ̀ èyí tó ṣe fún àwọn tó ń tẹ̀lé súnà àgbà sallallahu alaihi wa sallam. wọn mójútó أن الأحكام معللة تريد ما من حكم من أحكام الله عز وجل إلا وهو صادر عن حكمة بالغة سواء علمها المكلفون أم لم يعلموها وشوفا nínú àwọn àdájọ́ ọlọ́run ọba wa tó ṣe kò sọ́kàn nínú àwọn òfin rẹ̀ tó ṣe àti kó ṣe pé ìdájọ́ àti òfin wọ̀nyẹn wọ́n wá látara ọgbọ́n tó dópin ọgbọ́n tó tó tó dópin yẹn òun náà ló ń pè àti ṣẹ́kìmẹ́ tó tẹ̀lé wa nínú tó máa ń tọ́ka sí kílkà ṣẹ́kẹ́m òun náà ní tẹ̀lé lọ́la kẹ́m lọ́la kẹ́m. معللة والعلل الموجبة للحكم قد تكون مصرحة بها وقد تكون غير مصرحة بها وسبب تفيد أجو سيسك يرعوي سيسك يرعوي تريد تباو أرامتك يرعوي má fi fi gbọnà bí a rí i pé láti bẹ́ẹ̀ tí wọ́n wí yẹn wọ́n sọ sábàbí tó fà fún wa nínú ẹgbàá wọ̀kan wọ́n ní gbẹ̀rán ẹ̀gbìn nínú ẹgbàá wà mí ìtòní wọ́n á ti àti egungun láàyò pọ̀ irọ́ méjèèjì wọn ò lè nu ara kárò mọ́ ìgbà tó ti fi kí àwa ti mà pé n tó fà á tàbí ń ṣe al-istijmā'u o istinjāu huwa talabu at-tatahhur wíwá ti mara ìntọ́ wa fi sì mara irú rẹ̀ bá dé kárí mara kí wọ́n ní kí wọ́n ní òun lè lọ sí kì í lò torí ẹ̀ ọ̀rẹ́ ti fi yé wa kí egungun kò lè nu ara kárò máa. ìgbẹ́ ẹran kò lè nà ara kárùn má eléyìí túmọ̀ sí wípé kò tọ́ka lu méjèèjì. àwọn wọ́n ní títí egun tó bá jẹ́ nǹkan tó ṣe é pé ó ń sọ̀rọ̀ àtìkì lára ọ̀tọ́ka àbí tiẹ̀ jẹ́ pé sọ̀rọ̀ lára máa gbọ́dọ̀ lò. bẹ́ẹ̀ sì náà yẹ kùnìlà ọ̀ kò bá bàbá mi ti sọ̀rọ̀ alára kíkó ti ṣe egun náà ti ṣe ti pẹ́ ọjọ́ sì ń bẹ lé egun tó ti gbẹ àbọ̀rọ̀ sí ìrántí nítorí pé láì wọ́n àyẹ̀. wọ́n máa ní òun sílẹ̀ sẹ́ni gbígbé ìgbé ara tó ń sìn sọ nípa rẹ̀ òun náà ní ìgbé ara tó ti gbẹ kìí ṣe ìgbé ara tó tutù kìí ṣe ìgbé ara tó tutù torí kọ́nà bàjẹ́ pé èèyàn ti lọ fi bọ́tọ̀ yóò fi pàdé lẹ́yìn ìgbà tí kẹfà ti ní ẹ̀ǹdì ìgbẹ́rẹ́ ìgbẹ́rẹ́ tó ti gbẹ́ olóṣùmá tí wọ́n sọ nípa rẹ̀ bí ìrídìí ẹlẹ́ àti tútù àti gbígbẹ ọ̀gbọ̀dọ̀ fìlò yìí tó bá tẹ̀lé ìgbẹ́ ẹ̀ǹdìkan ti gbàgbẹ́ kó wá mú ìgbó fìlò yìí ìgbẹ́ yìí sì nu gbogbo ìgbẹ́ sí ìgbẹ́ǹdì rẹ̀ bẹ́ẹ̀ ó mú gbẹ́ran ó fìlò yìí ìgbẹ́ran yìí sì nu gbogbo ìgbẹ́ sí ìgbẹ́ǹdì rẹ̀ á sọ ike إن استطاع ذلك فقد فقد أزال النجاسة عن جسمه عينا وبقيت حكما تبقى سبب أنا كيف وتكي ojúlówó ẹ̀gbìn yẹn kù lára rẹ̀ lára ẹ̀gbìn ara rẹ̀ kù lára rẹ̀ tó ṣùgbọ́n ìdájọ́ ẹ̀gbìn ti ṣẹ́kù lára rẹ̀ kí ni ìdájọ́ ẹ̀gbìn òní pé kò gbọdọ̀ lọ sí irun báyẹn nítorí pé gbèsè rẹ̀ tu lára rẹ̀ ọlọlọ kírun báyẹn gbọ́ yàgbé kò sí ìtàbà kò sì ti nù. nínú olùwárí alákòókò wọn ní fẹ iná òórè jìsàn ìgbẹ́ ẹran ọ̀rẹ́ jìsàn lẹ́sìn àbídọ̀tì. ibi wọn ní ìkíní kejì wọn wọn ò lè fọ ara wọn ò lè nu ara kárò máa. àìlè nu ara káwọn má agbọ́ ọ̀tẹ̀lẹ̀ kọ̀tọ́ka tí wípé àwọn fúnra ara wọn kìí ti na àìlè nu ara káwọn ọmọ kò túmọ̀ sí pé egun ọ̀mọ́ kò sì túmọ̀ sí pé ìgbẹ́ ẹranko ọ̀mọ́ tọ́ ti mà wípé kìí ṣe wípé àìmọ́ nìkan ní máa kọjú náà ẹni láti fi nǹkan kí nǹkan lòye kìí ṣe àìmọ́ nìkan ló lè kọjú náà ẹni láti fi nǹkan kí nǹkan lòye. wọ́n bẹ nínú àwọn nǹkan tó gidigidi ni òkúta tó ti ń yọ̀ gidigidi kò lè eléyìí ló fara àti ní ìlú kéde torí kó bá jẹ pé torí kó náà lè nù kọkọ mọ ó sì ṣeéṣe kọbẹ nínú òkúta tí ọ̀tọ̀ ká fìrù dín kìí ṣe nítorí pé ẹ̀gbin ni ṣùgbọ́n nítorí pé tàbá fìrù rẹ̀ náà fìrù dín kò lè nù dín kéde ọmọ gẹ́gẹ́ bí òkúta àkóṣẹ tí ìran fi òkúta àkóṣẹ tó bá fìrù dín dáadáa ìdí ó sì kó dáadáa ìyẹn ti máa ń gbélé yẹn torí pé ó ti yẹn léṣe ìyẹn sọ̀rọ̀ àwọn àtìfẹ́rù rẹ̀ fèrè ké torí délé sísọ yìí pé wọ́n kì í nu nǹkan kí nǹkan mọ́ eléyìí kò túmọ̀ sí fún àwọn gangan fúnra ara wọn ò má ìwọ́n ti ti tẹ́lá kọ́kọ́ òun dá ìgbẹ́ ẹran yà sọ́tọ̀ nípa sísọ nípa rẹ̀ wípé òun tó dọ̀tí rẹ̀. eléyìí túmọ̀ sí pé méjèèjì kì í bọ̀ nǹkan kì í nǹkan kí nǹkan mọ́ láti fún ìgbà ẹran ó sì tún jẹ́ ìdọ̀tí ẹ̀gbìn. kí ló dé ni bí bá jẹ́ láti jẹ ajẹ́ gbígbẹ rẹ̀ kọ́ ajẹ́ ìdọ̀tí ìdófà tó fi pè bẹ́ẹ̀ ni pé ẹ̀gbin ìdọ̀tí ni láàmán fífìnàdé kìí ṣẹ̀gbin kìí ṣèdọ̀tí láàmán tó bọ́ bá kan ní lára òdì ni lọ́wọ́ tó ká lọ kírun bẹ́ẹ̀ láì fọ̀ ìwọ́n láàmán fífìnàdé ìdọ̀tí ni ẹ̀gbin sí ni. tọ́ báwo ni wọ́n ní ìkíní kejì wọn wọ́n kì í nu ara kára hàn láti máa kékeré ṣe nítorí pé egun jẹ́ ẹ̀gbẹ́ àbídọ̀tì ṣùgbọ́n nítorí pé ìgbẹ́ ẹran òun ìfọ̀ nǹkan kéènù tó kú mọ́ láti kún ó sì tún jẹ́ ẹ̀gbẹ́ àbídọ̀tì. nínú òṣùlù tó ìmọ̀tá fi mọ̀ nípa bá ti máa ń yọ òfin nínú àkùrán àti sùnà kìí ṣe dandan kí ọjọ́ ìpín ìdúbì ìdájọ́ ó pín méjì àbí mẹ́ta tí ìdájọ́ tó tí ó tó lè lápá ó ti tó pẹ́lẹ́kì nǹkan kan iná ní ìlà rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ ìlà tí wọ́n sàlàyé àbí ìlà tí wọ́n náà ṣe ìwádìí mà tí ó jẹ́ kó lè lápá torí ẹ̀ àti kẹrin tó máa ní ìlà méjì egungun tó ní ìlà kan ìjàmbá kankan egungun ìlà kan ló ní. kọ́dà gan kápá nàbí sọ wọ́n àlọ́ àyùsẹ́lẹ̀ tó wọ́n kọ̀ fún akẹ́ ìwọ́fẹ́ egun nìbí ẹsìn mẹ́sẹ̀ fi ìgbé ara nìbí ó ti tó ní ìlà torí ẹ̀ làwọn olùmọ̀ fi máa ń sọ pé والحديث في حد ذاته علة. حديث قفر على رفوف سواه قم ذا سبب èyí tó ṣe kó ti tó àbùkátà gbogbo tilẹ̀ kù ṣùgbọ́n léyàtọ̀ máa létẹ̀kù máa ní ìnákùlùkù ṣe káwọn kan ó lè balẹ̀ wọ́n tún sàlàyé wọ́n tún fi hàn wá kí ló fà tó fi tiẹ̀ bẹ̀ wọ́n bá sàlàyé kí ló fà tó fi tiẹ̀ bẹ̀ àbọ̀rọ̀ kò fọ̀ báyìí láti ẹ̀ lófin yẹn. ìdá tí wọ́n ti mọ̀ báyẹn ó lè gbé ó lè gbọ́dọ̀ fi lò torí wípé wọn ò lè lò kó mọ́ ẹsìn mọ̀ pé náà àdìsí mi wọ́n tún ṣàlàyé ìlà ni wọ́n ní torí pé gungun àti kẹ́rán tó ń jẹ ní báwọn àlùjànnú àtàwọn nǹkan ọ̀sìn tiwọn oúnjẹ ní báwọn àlùjànnú àtàwọn nǹkan ọ̀sìn tiwọn. ilé yẹn ti jẹ nígbà yìí wọ́n fi bẹ́ẹ̀ náà àlùjànnú tó jẹ́ mùsùlùmí tó jẹ́ múmi. lọ́wọ́ ayé tí ọmọ ẹ̀yà rẹ̀ lára ọ̀tọ̀ kébì ti tọ́ sálìdẹ̀nu náà ní èèyàn lára. sálìdẹ̀nu bá jẹ́ mùsùlùmí wọ́n ń tẹ́sí èèyàn mùsùlùmí kíkọ́ máa nílà ara dá ti bá sọ̀rọ̀ nu sálìdẹ̀nu bá wà rẹ̀ nìkan ẹ ti ń kíá lónítìyìn ó ti wí pé ó ṣubú gbanagada àlìjánu wa ń gba ara rẹ̀ sọ̀rọ̀ àkọ́kọ́ béèrè náà ni pé ìwà àlìjánu yìí kí lórúkọ rẹ tí mùsùlùmí ni àbí kèfèrí tòtí wá ní mùsùlùmí lò tí wọn mọ̀ pé mùsùlùmí ọ̀yẹ́ kò ní mùsùlùmí ọmọ ìyá rẹ̀ lára ni àwọn àrùn òsì ni ẹjọ́ náà ṣe ọ̀tá ni pé kí ni kí ló ti fún kí ló ti fún ẹ títí látàbí ìrìgbọ̀dì àṣìṣe ṣe pọ̀ tọ́ kí mùsùlùmí ó ní mùsùlùmí lára ọwọ́ àwọn akọ́ńtì mùsùlùmí àtọ́wọ́ àbíyànà ìrìnsẹ́ àná ẹnì kan gbọ́dọ̀ ní ẹnì kan lára soso aba sọ̀rọ̀ kọlọ kí búrẹ́dì tí wọn náà fẹ́ jẹ kọ wọn abá pẹ̀lú ká tètè gbẹrẹ sẹlẹ pé kí yẹn kí ọmọ kọlu ra wọn ni ẹni tó ẹni tó àwọn nítorí ìgbà àbá tí àbá lè ṣe ṣẹlẹ àwọn ọmọ ìyá rẹ nínú àtẹnu egungun yẹn inú jẹ tiwọn so àwọn olùmọ̀ wa sọ pé kí wọn kí wọn fẹẹ máa jẹ láàrin igun náà agbọ́dọ̀ ẹ̀ máa ń jẹ bisikì wá yóò rìn kankan máa pọ́n lá kí ló kù lára igun. Ànábì sallallahu alaihi wa sallam nínú àdéhùn kan wọ́n ṣàlàyé wọ́n lè dúpẹ́ jẹ́ yẹn ó fi wà tó bá ti àjẹ̀nú lọ́wọ́ bó ti wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tó bá ti lè tẹ àwọn lọ́wọ́ olóhùn wọn tẹ ẹran tó wà lára rẹ̀ padà sí lára tó bá ti tẹ ẹran lọ. Táwọn náà fi jẹ́ àwọn amadi ló kẹ́kẹ́ bisikíìtì ẹ ti sọ ní bisikíìtì ẹ wá ti dànù ìṣe ẹsẹ tó ti di gàrí àpẹlẹ àpẹlẹ ìgbóná tó máa kọ́ra fún wa èèyàn lè fi irú rẹ̀ fi nù títà tó ti di tó ti di gàrí bisikíìtì sàmì tó wà lé igun wọn náà ti tiẹ̀ ìṣe lópin ìgbà tó wọ àlùjọ nígbà tí lè ẹran tó wà lára rẹ̀ tẹ́lẹ̀ Ọlọ́run dà padà. ètò túmọ̀ sí pé àlùjànnú náà máa jẹ ẹran ètò túmọ̀ ẹran táwọn máa jẹ wọn lọ ọ̀rà ìsálápàtà láàrin wọn nù ẹ̀yin ẹran àti egun àwọn máa ẹran ara rẹ̀ ọlọ́wọ́ dà padà fáwọn náà jẹ wọ́n tún wá sọ ẹran nínú ìwà ẹ̀kọ́ di àwọn tó nù nínú ìwà ẹ̀kọ́ di àwọn ẹran wọn ni Agbọ oúnjẹ àwọn ẹran wọn ni máa jẹ nígbè agbó oúnjẹ àwọn ẹran wọn ni máa ti kí ni wọ́n máa jẹ nígbè ṣùgbọ́n kó ní tó atúndé fún àjẹmú àtúndé oúnjẹ fún àwọn tó bá ti jẹ́ pé àjànú lọ́wọ́ rẹ̀ kọ́kọ́ gbà yóò dúró jẹ́jẹ́ ránjẹ́ tó tó ti jẹ́ lọ́wọ́ rẹ̀. tẹ̀lé ìtumọ̀ sí wípé kò yẹ káfíńnira sí wọn nípa tọ́lọ́ wọn bá ti lóúnjẹ tí wọn nínú tọ́lọ́ ń pè ní dọ̀tí lọ́dọ̀ tó wa. tẹ̀lé ìtumọ̀ sí wípé egungun àbọ̀rọ̀ fìnnà dé ìgbẹ́ ẹran. a gbọ́dọ̀ fi nù dé. النهي هنا يقتضي التحريم النهي هنا يقتضي التحريم ويدل على الفساد ويدل على فساد المنهي عنه torí ẹ̀ tó máa fi wá léèrè kí ni ìdájọ́ ká fi egungun fi nùdí tàbí gbẹran aṣọ fi haram ni wọ́n á ti dájọ́ tó bá ti fi nùdí láṣọ ìdí rẹ̀ ọ̀mọ́ ìtumọ̀ ẹgbẹ́ sábà kọ̀ fún wa ìtumọ̀ tọ́ka sí ni yẹn haram ntí ọ wà dùn lé ní pé tí ọba ti fi kàn ọṣọ òmìnira. Wàhálà yìí máa gbọ́dọ̀ sí egungun fi lòdì láti fi gbé ara lòdì. Tí ẹ bá wá sí ọsẹ náà, tí ẹ bá sí ọsẹ náà, láti gba ìgbà pẹ̀lú. Nítorí pé tí wọ́n pè ní àlùfáà, òun náà ni màá yóò dákúta rẹ̀ kúrú. ويذم فاعله شرعا فلان يجوز تجد يا باب باتي وكان سارتي تبات لسي يقام تبات لسي يقام تريد إليه ما تكوني حرام ولا يمكن تكوني ولا يمكن تكوني ìgbàgbọ́ tó kéde àwọn. eku tí wọ́n sọ bẹ̀ yẹn. ọkàrí gbogbo egungun ọkàrí gbogbo egungun ṣùgbọ́n ìtọ́kọ lọ́lọ́ títí rẹ̀ jù òun náà lè gbogbo àwọn ẹranko dáhùn àjẹ́ òun náà lè gbogbo àwọn ẹranko tí a máa jẹ. ìlà egungun ẹranko tí ọ̀tọ̀ ká jẹ egun ẹlẹ́dẹ̀ egungun ajá tubara ti ká kọ́tù lára pé egungun ajá egungun ẹlẹ́dẹ̀ ẹ̀dá kò sẹ́ni kò fi lọ́ọ̀dì rẹ̀ ṣékìní. tó máa tó kún un bọ̀ egun èèyàn èèyàn ká ti kú wọ́n wá dọ́ dájú ọmọ egun ẹjọ́ rẹ̀ ọkọ̀ ìdùnnú di. sọ̀rọ̀ kí tó máa ní mú àti egun bínú bí ní tọ́kọ lọ́sì lọ síbi rẹ̀ ó wí pé egun tó wà nínú bẹ́ẹ̀ ní egun ẹranko tá a máa jẹ torí kó wá ní kíni oúnjẹ àwọn àjẹnú ni tó bẹ̀rẹ̀ jẹ́ pé pààmù pààmù ọ̀yẹ̀ egun náà àmọ́ ah. àmọ́ tó bá jẹ́ mùsùlùmí wá òfin tó dé wá di àwọn náà ẹ má jẹ ẹlẹ́dẹ̀ àwọn náà gbọ́dọ̀ fi gun ẹlẹ́dẹ̀ kó má dẹran ẹlẹ́dẹ̀ ẹ má jẹ ajá àwọn náà gbọ́dọ̀ fi gun ajá kó má dẹran ajá tó ẹ ọtún àwọn bùkátà tó má jẹ yẹn náà ó bẹ̀rẹ̀ èèyàn bùkátà tó má jẹ yẹn náà jẹ yẹn báwo torí ẹni tó dé pé ẹni tí abẹ́fẹ́lẹ́ tó gbé lọ wọ́n á kọ́wọ́ bọ̀ ní bínú ẹ̀jẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹni kéde ọ̀nà wẹ̀ àkọ́kọ́ jẹkújẹ nítorí pé ẹ̀jẹ̀ ọlọ́run ti di mímu rẹ̀ níkẹ́ni léèwọ̀ lọ́wọ́ kánà yàmà àyẹ̀wò àná ìyàtọ̀ àná ṣùgbọ́n òhù hàrámà.

lọ àgbà ìgbé pé ẹ̀jẹ̀ lẹ máa má sè ní abẹ́ràn nígbà tí wọ́n rẹ̀ ẹran ẹ̀jẹ̀ lẹ ń sè ní abẹ́ràn láti mọ̀ kókò tí bá ti fún ẹran tó ti kíni oníṣẹ́kù lára rẹ̀ òwò ẹjọ́ tó sọ̀rọ̀ àmọ́ ẹjọ́ tó sọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ tó ń bẹ láàrin ẹran tẹ́ ti fọ̀fọ̀fọ̀ lọ́kọ̀dà wá dùn mí ẹran aláàánú mi ẹ̀jọ̀ tó ń torí délé ló ti jẹ́ kí wọ́n á mú egbò èèyàn sáwọn kó mo kọ́ tí wọ́n á kó fi nù títọ́ dá ọ̀dà ọ̀ ìyẹn fún ọ̀gá ńlá lẹ́tọ́ bá ti wù. ṣé máa tọ́ fún wa lọ́tọ́ kó fi egbò èèyàn fi nù bí lọ́wọ́ àtọ́kọ́ máa borí rẹ̀ mú kọ́. Sọ́mọ́ borí rẹ̀ kọ́kọ́ ń kí àwọn ọ̀daràn àwọn ọmọ ẹgbẹ́ fẹ́rẹ́fẹ́rẹ́ àwọn olóko ní nàìjíríà limited ẹsẹ̀ máa ti àwọn olùdílẹ́sìn mẹ́sẹ̀ kọ́ọ̀rọ̀ àwọn sáré tó kó bá ti kó àwọn sáré lọ bí ọrùn tí ó yí wèrè ìkọ́ ọmọ ẹgbẹ́ àwọn tó máa ti jọ múlẹ̀ fẹ́ràn kó náà ó lè lórí èèyàn tó náà fi kọ́kọ́ múlẹ̀ lórí tiẹ̀ náà kì í sẹ́ni mí náà gbà ẹ̀dá kùtù lọ lórí èèyàn pa. ẹ̀rọ من الدنيا إلى الآخرة متى يسقط الدار تريد إليه بعد mọ́ní ẹ gbọ́dọ̀ fi egungun fi nù dí ẹ gbọ́dọ̀ fi jẹ́ran ẹ gbọ́dọ̀ fi nù dí. ilé ìjẹun ti ṣe jẹ́ mẹ́rin. sáàmà ọ̀sẹ̀ ọ̀nà títí máa ń jẹ́ kìí ṣe àwáwí kìí ṣe àwíjàre ọlọ́run ọ̀bẹ kọ wá ọlọ́run ọ̀bẹ ọkọ̀ wájú nítorí pé òòlè rálì gànà. àmọ́ bí wọ́n ti máa jẹ àmọ́ bí wọ́n máa rí lọ́kàn wọ́n sá ti so fún wọ́n ẹlẹ́dí náà ìfúnmi náà lẹ́bi lọ́gá ibi wọ́n lè fi wọn sọ. ọ̀sán ilé ìjẹ bí ti ṣe jẹ́ mẹ́rin. وعن ابي هريره رضي الله عنه عنه قال قال رسول الله صلى الله عليه واله وسلم استنزهوا من البول فإن عامة عذاب القبر منه رواه الدار قطني حديثي إليك تعليلا دون هناك ولد أبو هريرة كان رضي الله عنه كل ما باع هنا أن تبقى لا وعلى النبي محمد صلى الله عليه وسلم lọ́dọ̀ òṣìṣẹ́ ọlọ́run ìkí àtúrò ọlọ́run ọba kó máa bá ó tún sọ wípé ìtẹ̀nzíhò mínà lọ ò ẹ máa fọ ara ikọ́ máa ẹ bá tọ̀ ẹ máa fọ̀tọ̀ kúrò lára ikọ́ máa ọ̀rẹ́ ìtẹ̀ bá tọ̀ tán. فإن عامة عذاب القبر منه torí pé ètò gbòòrò jù ètò pọ̀ nínú ìyà tààrí ìtọ̀ ló máa ń bí o. ìtọ̀ ló máa ń bì rọwá òdòdó kùtùmí olùmọ̀gbà òdòdó kùtùmí àbùrùmọ̀ wọn náà tó gbà wá. lẹ́nu pé àdó kùtùmí ìrọ̀lẹ́ ọgbọ́n nígbà tiba tu tá à ń sọ nípa àwòrán wọn wọ́n ní àwọn tíra àdúgbò nínú àwọn ni àlàyé lè tíra tíra ńlá nínú àwọn tíra wọn ni alaye le tira tira nla ninu awon tira ni atunto sunan dar al-qutni tí wọ́n sọ pé rọwọ́ dar al-qutni nǹkan bá lérò nìkí nínú sunan. Ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní ẹ̀fọ́ ìtọ̀kúrò lára ìkara yẹn ọmọ ń gbẹ bá tọ̀. Ìrètí kọ́mọ́tò tó kùn gàtẹ́mi bá ń bẹ láàrin. في حد ذاته نعمة sápọ̀ ìdẹ̀ra ni tí ìwà ti mọ núrò òun ọ̀pẹ dà àtọ́nà bàbá wa kó ìtọ̀kù lára rẹ lọ́ọ̀tọ̀ torí lára rẹ fúyẹ́ ó rí pé ẹnu rẹ láì kò jẹ́ kó fún lóbì yóò máa ju belebele láti dúpẹ́ fọlọ́ rẹ mo dúpẹ́ fọlọ́ ọ̀gá tó lè tọ́lọ́ bá mú jáde torí pé tí o bá sì wọ ẹni tó fẹ́ sọ pé òní lẹ́tọ̀ òní mà dúpẹ́ fọlọ́ lórí ìtọ́jú ju orí tọ̀rọ̀ téèyàn ìtọ́ náà gbọ̀n tí ó sì lọ bí tí ó sì sọ títò ní jáde tí ó sì máa fi láì jẹ́ pé ìtọ́ dínà bí láì jẹ́ pé òkúta dínà bí títọ̀ ń gbà jáde lára. ìgbà alhamdulilá ọlọ́run bá tó ti rọrùn fún wa láti máa sọ ní rọrùn àdúgbò ìtẹ̀síhù mi lọ sọ́wọ́ tá a bá tọ̀ ká fọ ara wa kọ́ mọ́ o ká dáàbà dáadáa o ká dáàbà dáadáa ìgbà tí wọ́n sọ pé mínà lùbọ́wò mínà lùbọ́wò pé ìtẹ̀síhù mi ń bọ́wò wọ́n sọ pé ìtẹ̀síhù mínà lùbọ́wò ẹ̀ máa ti tè mára yín kúrò nínú tọ̀ lẹ́gbàá ẹ wá ọ̀nà tẹ́kù sí ara yín ní mímá kúrò nínú tọ̀ lẹ́yìn ìgbà tẹ́ bá tọ̀. ìtọ̀ tó ń bà lérò bẹ́ẹ̀ ni tọ́ ti wé èèyàn ìtọ̀ wé èèyàn tẹ̀sí omi ẹ̀ bọ́ọ̀ ìbọ̀wò lè fi ń sàn. سواء كان خروجه تبولا أو كان وجوده في الثوب أو البدن أو المكان رشا ọba ti pítọ̀ tó tọ̀ ló mú pítọ̀ kó kẹ́kù lára rẹ̀ àbí kó sì jẹ́ pé pípọ́n tó káàtì ọ̀la látara rẹ̀ àbí látara ẹlòmíì ló ti pítọ̀ wà lára rẹ̀ ẹ gbọ́dọ̀ wá sí ara yín mímọ́ lẹ́yìn ìgbà títọ̀ bá bá yín la ẹ gbọ́dọ̀ wá sí ara yín mímọ́ lẹ́yìn ìgbà títọ̀ bá jáde lára yín. bí ọ̀bàdàn ti sọ pítọ̀ yìí ìnáwó gbàdúrà bíi sọdọ́gba lérò bíi pẹ̀lú tọ̀ ìnìtọ̀ èèyàn nítorí pé mílà ń bọ̀ wọn kọ́ pé mi ń bọ́ lé láti mà nínú òfin ṣẹ̀ríà ìgbà bọ́ọ̀lù fi mú pọ̀ bọ́ọ̀lù mú pọ̀ ìfẹ́ǹ fi omi rẹ̀ pọ̀. tó láti jẹ́ mú pọ̀ alófin tó sọ nínú òṣòlù tó ní aláfòló إذا أطلق انصرف إلى الفرد الكامل والفرد الكامل في البول قول الإنسان ìjọba wípé ló kọ́ ìwọlé báyìí fún ọ̀la ìtumọ̀ rẹ̀ a máa lọ títí ètò péjù nínú irú rẹ̀ ètò ti péjù nínú tọ̀ nínú tọ̀ nínú tọ̀ nínú tọ̀ nínú tọ̀ náà nìkan èèyàn èèyàn lọ́gà jù torí délé para rẹ̀ kọ́ mọ́ ọ nínú tọ̀ ilé ìtumọ̀ ti gbé ìgbà tí o bá tọ̀ kọ ara rẹ̀ wá tó fi kọ ara rẹ̀ kọ́ mọ́. lọ́tọ̀ dájú kọ sẹ́dà sínú kòkòtò sínú pátá. wọ́n ti jẹ́ tó ṣe é pé ìwà wọ́nra yóò máa dà láàmú nígbà tí wọ́n tọ̀. ìwà wọ́nra tí èémú ní ilé ṣe sùúrù fún tọ̀pẹ́kítọ̀ jáde sákòtò ní pàǹtàbà bẹ́ẹ̀ lẹ́nu mi máa ń ṣe tó bá lọ sọ kó ti sùúrù sẹ́yìn kan. lẹ́yìn ìgbà tó ti tọ̀ sẹ́yìn a máa fún wa. ó pọn abẹ́rẹ́ níwọ̀nba tí n tó sẹ́kù lọ́nà títọ́ nígbà jáde tí ó fi jáde tán ọ̀pọ̀lọpọ̀ yìí ti ń tọ́jọ́ bẹ́ẹ̀. títọ́ba wá sẹ́kù lára rẹ̀ fọ ibi títọ́ gbà jáde ìtọ́mí ṣe nǹkan tó fura tó sì dá gbogbo sínú pátá tó o. ọgbọ́dọ̀ wá àti fọ ara rẹ̀ máa. kúrò nínú tọ̀. àtàwọn fún mi wà ẹlẹ́ni náà tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tó ti ké yọ̀ lọ tọ̀ nǹkan kan nínú tọ̀ yóò wá sẹ́kù lára rẹ̀ yóò fi pátá rẹ̀ ọkàn rẹ̀ fi rà rẹ̀. símáàlì símáàlì bá bẹ wàláàkì tí yẹn bá tọ̀ rà kí kò tí ì romi táàbà ó sì gbọ́n abẹ́rẹ́ dáadáa ó kàn lómi balẹ̀ títí tí èrí tí ó fi nù àbí tó ta lómi. abọ́tọ̀ ti ké kó àlọ́ tí tó ti kírun tó tún máa ká díẹ̀ díẹ̀ díẹ̀ nínú pátá rẹ ó tún máa ṣe àmì sábà. sọ́ntorí kí pẹ̀lú ẹ̀sìn èèyàn gbọ́dọ̀ tẹ̀sẹ̀ fọlọ̀. ó lọ́ọ́ ló ti lé fún àwọn ìgbàgbọ́ òdodo láì fi ọkàn wọn kì í balẹ̀ ẹ̀yà fún ìgbà tó máa rí fún àwọn wà nù sọ̀rọ̀. torí ẹ ká wá ti fọ ara wa mọ́ kúrò nínú tọ wọ́n bẹ nínú àwọn èèyàn wọ́n sáṣẹ náà ti lò látàrí wàsíwà ìròyìn ló fi mú wa nítorí pé ṣíṣe tó àná ti mú yẹn dùn wọn náà ni sùn tó àrà ìròyìnròyìn nínú mara especially iṣó tó sọ ìtọ́nà ń kàn ètò padà lọ dáná tó bá tó tó bá tó sálọ la ìmọ̀ tó ń kàn ẹ̀ tó tó dìde títí ò sí nǹkan ara ẹ̀ mọ̀ ń bọ̀ náà. ó ti jẹ́ pé ńgbà míì kí ẹsẹ̀ pé tọ̀ ní ká wàtúwàtú ṣe gbọ́n ìlú ti di ọ̀pọ̀wàtú ìgbọ́wò lọ́kàn rẹ̀ ó ti di kíkan ìtọ̀ lọ́kàn rẹ̀ yọkẹ̀rì pé nǹkan kan mú wòye abẹ́ òun gbogbo kan náà ní ìkùsùn náà kò ti tán kò ti tán so nǹkan kọ̀ọ̀kan ó sì jẹ́ nínú ẹni tí ń ká lódodo tí ó pe yẹ ẹ̀sìn nǹkan kọ̀ọ̀kan eléyìí torí pé tí ọba tó dájú tó fi dájú lẹ̀ lọ́kàn bí oníkan lọ́kàn ó ti má tẹ̀. tọ̀gbọ́dọ̀ máa bó ṣe ṣe tó fi jẹ́ pé kìí ṣe fàyín lẹ̀ fún wọ̀túwà oṣù wọn kò dájú pé oṣù mára dáadáa. abẹ́ni tó bá ń gbé sálọ́tù bọ́ọ̀lù ló bá dà náà ètò àtọ̀ ọ̀dà àtọ̀ tọ́jà àtọ̀ tí ọ̀dà ṣẹlẹ̀ pé ó ti di ń sápá wọ̀ alátìmá yóò máa kán ọ̀wéèrè ètò ti dàdáwò láti ara nígbà tó bẹ̀rẹ̀ ẹ̀fì gbogbo nǹkan mi tó bá jáde fọwọ́ àpò insha torí kò ti di kíni kò ti dà á rẹ̀. Bí ẹ̀rọ rẹ̀ ní sísú bá ń dà láàmú bẹ́ẹ̀, sísú ọkàn máa jáde sí i. O lè má mú un jáde o, àmọ́ wọn sàánù pé atẹ́gùn kan jáde jáde náà. Láì jẹ wà, pẹ̀lú ìwọ̀n àpò ti di kíni kò ti dà á Kọ́tà lù alá fún gbogbo orun kọ̀ọ̀kan, gbogbo tó tó jáde láti ìgbà tí wọ́n ti ṣe àlùwalá àti lẹ́yìn tí wọ́n ti ṣàlùwalá àti àfọ̀húwá jáde dá àtàmójú kúrò fún nípa rẹ̀ ṣùgbọ́n káfara wa fọ́n ná níbi ìtọ̀ ẹ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà mí a máa ń tara wa jẹ díẹ̀ nípa pé kí wọ́n ti dàgbà débi kan èèyàn máa kàkà sórí kí àtà wọn láéláé lóòótọ́ ni wọ́n tó tọ̀ lé máa wàrà ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá èèyàn tó ti dàgbà dójú wọn tọ̀ lé jẹ ẹ gbọ́dọ̀ nífura nítorí pé èyí tó pọ̀ jù nínú ìyá àtàrí kí ni máa bi ìtọ̀ ó ti tẹ́tọ́ lẹ́kẹ́ ó ti mú mi ó ti pọ̀ jù ooru mu ọ̀gá ń dàbí ọwọ́ tàṣán ni tàṣán ọwọ́ tọ̀tọ̀ ọ̀tọ̀ kó tó di kó o sùn kò dín nǹkan tó pọ̀ kù nínú omi tí ń bẹ lára rẹ wọ́n ti dídí pé ìgbà tó sùn lóru agbábí tó sùn sí ẹsí wíńdò lẹkọ ooru mú. tó ẹsí wíńdò lẹkọ ooru mú atẹ́gùn abẹ́rẹ́ sí ní fẹ́ lóru ara rẹ wá tutù ara tutù ara tù ọ omi tó wá lé lára rẹ wá hàn pé yẹ omi pọ̀ lára rẹ bí tó ti ń darúgbá tó ti ń darúgbá pé ìtọ́jú ẹ gbọ́ ọba ọ̀rẹ́ rẹ sọ̀rọ̀. lóòdì àpọ̀ ọwọ́ àmì ìdákẹ́jú mú bọ̀ òkè lọ́tọ̀ ni o ọwọ́ ara bẹ̀rẹ̀ ọ̀tọ̀ bẹ̀rẹ̀ ọwọ́ àtọ̀ ọwọ́ àtọ̀ ọwọ́ ah, àtọ̀ ti gbádùn sọ á ẹwà dúró ṣe tó lọ nípa bẹ̀. inú ra tó rura ọba ètò òkú méjì lè tó. bàbá tọ̀ ọ́ ọmọ tọ̀ ọ́ má ó lè tọ̀ ọ́ ẹ̀rọ pé ẹni tí wọ́n bá tẹ̀lé sí ọmọ àlùbá wọn abẹ́ dàpọ̀ dàpọ̀ àdúrà òní ọmọ ẹ̀sìn àti bá mú mi ojú òyìn bá mú mi jù láti mú mi jù ọ̀tọ̀ lé ní nínú pé ó ti kọjọ́ ọdún àtọ̀ ní ọ̀tọ̀ lé. àrẹ́kùnlé tí lé ohun ibi tó ní ti tètè fura. omi tó bá ń gbé sókòtò tó ọtọ létí pẹ̀lú ẹ̀kú tó ọwọ́ tó fi kọ́ ní gbogbo ẹ̀yìn gbogbo ara rẹ lọ tó bá kó oorun rẹ kò ní rún oorun tọ̀ kò ní rún oorun lọ́mọ́nì tọ̀ lọ́wọ́ àwọn ọ̀gbẹ́ alókòmí tó bẹ́ẹ̀ ti tó sùn láti ẹ̀ nìkan alọ́ tọ́ ní. nítorí délé lọ́wọ́ kò lè jà torí pé fẹ́ iná àmà àdáàbẹ̀ àdáàbẹ̀ kọ́pìrì mélòó ètò pọ̀jù nínú yàtà rẹ̀ ìtọ́ ní máa bì èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ àgáàn jù. bákan náà aláàbí tọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa kò dààmú wọ́n máa ń tọ̀ àní kọ̀ pé kí apá kan nù ọmọ padà bọ̀ ara wa. káwọn ká ti di pé wọ́n ní release wọ́n tọ̀ wọ́n tọ̀ tọ̀ dànù ní kò ọkàn ọkàn ẹsẹ̀ ọkàn ẹ̀wù náà fi mùsùkìlẹ̀ fi mọ̀jáde. sotori de lè ka sọ̀rọ̀ àtàwọn gbogbo nìsọwọ́ àpọ̀ sí pàtàkì torí pé ńgbà mi ìyẹn lọ fọkàn sí pé ibi tó kàn ní ibi tó tún kàn ní ibi tó tún kàn ní ibi tó tún kàn ní ìgbà tó bá fẹ́ bẹ̀rẹ̀ sí ní bomi tọ́ọ̀tì gbogbo bẹ̀ ó ti gbàgbé púpọ̀ nù ẹ̀ fẹ̀yìn náà á mẹta àdáyà bí kọ́bírí mélòó torí tó pọ̀ jù nínú yàtàrí inú ìtọ̀ ló tún máa ń wà o. ẹ wo ìjà ti ń tọ̀ gbogbo especially láwọn mẹ́tíláṣí kọ́lọ́ wọn ràn wá lọ ká lè tún ọ̀pọ̀lọpọ̀ àwọn àyíjọ́sìn wa sí. ẹni pé ìjà yẹn ti ń tọ̀ ní tọ́sí kú tẹ̀lé mi kó fi sí kẹta gbà mí. tí ẹ bá wọ ibi tí ń tọ̀ mí èyí ń sọ ẹbí fún un lámòjútó. àyẹ̀wò tí wọ́n rọ̀ wọ́n á ṣe ìwòyẹ̀wò tó ti fi ọ̀nà àyọ̀bọ́ ni. nígbà tó kára rẹ̀ tó fẹ́ pọ̀ kí ọ̀hún ti kú sọ̀ sáré. àìmọ́ yìí yóò ti kú sọ̀ lọ́gbọ̀n dìde lórí omi tó fi sábà náà lọ́fẹ́ wù. àtijọ́ ló ti sáà fún wa. lẹ́yìn náà á ń kọ́bìrì ya sáré àtàrà àtọ̀ ló ti máa ń wà ó. torí di ilé yìí báyìí káfọ ara kó máa ń bì ìrẹ́ náà lẹ́sìn ránà wọn ti ọjọ́ pẹ̀lú ọ̀sẹ́lá náà tí wọ́n wọ̀ náà títí sábà wọn ti ṣe yẹmọ lánàá wọn tó dáhùn. wọn gbọ́ ni wọn bá nàbì sọ̀rọ̀ wá àríwá ìṣẹ̀lẹ̀ wọn tọ̀ bá nàbì sọ̀rọ̀ wá àṣẹlẹ̀ mà lára ọ̀dọ́jọ́ ọmọdébìnrin wọn fọ̀ ọ̀dọ́jọ́ ọmọdékùnrin wọn wá mi sí. ojúmọ̀ sí kí kò ṣe ti ṣeré ìtọ̀ àti káfọ ara wa kọ́ mọ́ kúrò nínú tọ́ ṣé iná àmàtà àdábì kọ́bìrì mi ètùpọ̀ jù nínú ìyà sàárè ìtọ̀ ló máa ń bí o. eléyìí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ àwọn tó ń tẹ̀lé súnà àdébọ̀ mọ̀mọ́ ọ̀rọ̀lá àdúrà ìtẹ́lẹ̀ ìyáwó àánú sàárè ìdẹ̀ra ti bẹ̀rẹ̀. ìyáwó àánú sàárè ìdẹ̀ra ti bẹ̀rẹ̀. ìyá sàárè yóò jẹni tó bá lẹ́tọ̀ọ́ sí ìdẹ̀ra sàárè yóò sì kàn fún sẹ́ni tó bá lẹ́tọ̀ọ́ sí ṣùgbọ́n ìgbà tí wọ́n sọ ike ìtúkọ́ nínú ìyá sàárì ìtọ̀lọ́ máa bí ìyá sàárì tí wọ́n ń sọ ń pa rẹ̀ yìí ìyá sàárì fáwọn mùmíní àbí ìyá sàárì fáwọn kèfèrí náà fáwọn mùmíní lórí ẹ̀ tẹ́lẹ̀ náà kèfèrí láti inú ìyá sínú ìyá náà. Tẹ́lẹ̀ tó bá kú kèfèrí wọ́n sọ ń pa rẹ̀ kò tẹ̀ ní nítorí torí pé wọn máa yà lòun bàbá àyà ìyá àyà ẹ̀gbọ́n àyà àbúrò àyà ẹ̀gbọ́n àyà àwọn ẹni òfò àwọn tí wọn yà náà ṣùgbọ́n bàbá sọ pé ẹ̀fọ́ ara yín kọ́ mọ́ ẹ̀wá ti fọ ara yín kọ́ mọ́ dènà títọ̀ ẹ̀gbẹ́ bá tọ̀ torí pé tó pọ̀ jù nínú ìyá àtàrí ìtọ̀ ló máa ń fi ìyẹn nígbà yẹn olùgbàgbọ́ òṣèlú ni wọ́n ń bá ìyá sàárì náà àti àtúmọ̀ kẹ́gùn tí mo fi pa ọba ṣe ẹni tí ó mú kí ìyá sàárì ọjẹ́ yọ kàn bọ̀ sí. sọ ìyá sàárì tí wọ́n sọ nípa rẹ̀ yí báyìí ṣé ń tọ́ka sí pé gbogbo ẹni tó bá ti di ìyá sàárì yóò di àgbẹ̀ àmà ni kò sí báwò kò túmọ̀ síbẹ̀ ó lè jẹ́ pé ìyá sàárè ló ti tó láti fọ́ ọmọ kúrò nínú gbogbo àwọn àtìsí rẹ̀ lẹ́kùn tó bá jáde ní ọ̀gbìn náà ìyá àmọ̀ insha Allah lọ ila aljanna. ó sì ṣe é ṣe kọjá ikú tọ̀ ìpalẹ̀ náà ní gbogbo ti sàárè tí ó tó ìyá ńlá ń retí rẹ̀ ní ọ̀gbìn náà ìyá àmọ̀ kó tó wá di pé ó ti padà wà aljanna. tó eléyìí túmọ̀ sí wípé àbíká torí di eléyìí àwọn ẹni tó ṣe kí wọn fi là máa dààmú máa sọ̀rọ̀ àwọn. lọ́pìn láwí yẹn lọ́pọ̀lọpọ̀ gbà mí ẹni tí ò bìlà níbi àti tèmára bì tọ̀ bí àwọn obìnrin kò tún tẹ̀ sí gbà rọ́pùn làwọn míì. ọ̀lẹ́ lásẹ̀ fi ṣe dì wọ́n bá yẹn lọ́kàn jẹ́ kíkẹ́ lómi yóò kó bára rẹ̀ yóò tara bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó lẹ́tọ̀ọ́ sí àtàrí. يعني بسبب من أسباب عذاب القبر قلنا لي البول سبب كان سبب يا تعري قلنا لي الطهر النبي صلى الله عليه وسلم قال في الصحيح إنهما لا يعذبان وما يعذبان في كبير وإنه لكبير يعني أنتوا أنو ساري مجيش كيف يصير تلا نوم يا مجمع lérò òtúnwà tàbí yéé sì ṣe ní tó ṣe pé àti borí rẹ níbi wàhálà ńlá ló mú àwọn jẹun ní bá pàtàkì náà olùmọ̀tì àná. wọ́n iná hulẹ̀ kẹ́bí ìrà ẹ̀sẹ̀ ńlá ni o. ọ̀kan nínú àwọn méjèèjì láì ṣẹ̀ǹdì hó ṣì ń bà ó kí fara rẹ̀ kọ́ mọ́tò bá tọ̀ láti láti lè ṣe gbóòórùn èèyàn ọmọ sí mi èèyàn kí títọ̀ bá ti pẹ́ títọ̀ ní tún kùn títọ̀ látún kùn títọ̀ tún látún kùn yóò di bọ́ǹkùl bọ̀ọ̀lù yóò di báńkì ìtọ̀. tó nítorí ti ilé ìgbà yìí ọ̀kan nínú àwọn méjèèjì kì í para ẹ̀fọ́ mọ́ kúrò níbi ìtọ̀. ẹlẹ́ẹ̀kejì gánà ẹ̀ ìbẹ̀yìn náà sí ìnáyìmá olófòfò ní láàrin àwọn èèyàn tẹ̀wé ìjọba àyàtàrí ìdílé yìí ìtọ̀ ìjọba àyàtàrí ìdílé yìí òfófó. láti rí i pé àwọn kan máa ń iṣu ní lọ́dọ̀ àwọn èèyàn lónìí ọlọ́run lọ́mọ ìfowópamọ́ tó lọ́mọ ìtìsí lò. ẹgbẹ́ ẹ̀kọ́ ni àwọn sọ̀rọ̀ wá dúpọ̀ máa ti pa pọ̀. ọlọ́run sì mọ iye ìtọ́sẹ́ lómi ti fún àdí lónìí. ṣọ́dà ìtọ́sẹ́ lómi máa ṣe. ó ti mọ̀ kó ń tutù ara tutù ara púpọ̀ púpọ̀ púpọ̀. tó bá débi tó ti sínú pátá ó tún dà sínú pátá. ẹ dákun eléyìí ń ìtọ̀ ọwọ́ ńlá yìí. ẹ̀tọ́ rẹ̀ ọ̀rẹ́ ní láti yọ pátá yẹn kó ọkọ̀ dáadáa. tòlùkìtò tiẹ̀ ti kọjá gbogbo dáńsíkìnì nígbà tó ọba kọ́ tó gbó tó ọkọ̀ tó gbó tó á fún. ẹsẹ̀ wàá wò wákàtí. ẹ wá wo akọ́mọkọ́mọlọ́ yàrá alìsílám ní ẹ̀mà ìṣúra ìlú ti dẹ́kọ̀ mùsùlùmí wọn bá wípé ẹ̀yẹ wọn kẹfẹ́ nìyẹn. títọ́ bá pẹ́ ọ̀rọ̀ kẹ́ni kí ni ń gbé pamọ́. lọ́sọ̀ yọ̀dí rẹ̀ sáré lọ́kọ́ lọ́nà tí gbogbo yẹn lọ́mọ sọ̀. wá lóye tó bá tún kù yóò fi báyà gbogbo ara rẹ̀ yọ ọ́ da sínú ṣòkòtò. Ibi tí eh, ṣé òfin kan wà lọ́dọ̀ wa ló fi dé onítọ̀ bá tọ̀ máa sọ̀rọ̀ pé kí n máa sọ̀rọ̀ báwo. Lẹ́tọ́ tó máa sọ yá ẹ̀sì àrí sí láti ní ẹ̀sẹ̀dẹ̀ yóò sì tún máa sọ lọ. Subhanallah, a ah, ìsìlámù máa dà pọ̀. Lẹ́yìn náà, ẹ wo àwọn obìnrin àwọn kèfèrí. Àbí ìgbà dáadáa fẹ́ tọ̀ wọ́n fẹ́ ká gbogbo ẹ̀ ó kéwù yóò ti ta kẹsẹ̀ yọ ọmọ sọ gbogbo ọmọ wa dà sí gbogbo tẹwálẹ̀ ọ̀fun ta máa nílò ọ̀lára dọ́kítàsì lọ́sọ̀ ń bá dọ́kítàsì ká lójúmọ́ dọ́kítàsì náà lẹ́yìn tí ń gbé kánú òkú oorun tó ń gbé ká ọ̀rọ̀ burúkú. ọ̀rọ̀ pé àwọn òbí ní mùsùlùmá òwú wọ́n rí kàdúrà ọ̀gá ma kọ́dà bẹ́ẹ̀ lọ́ngbà pọ̀ bẹ́ẹ̀ mo rò pé yé àmọ́ ẹ̀dínmú ni ọ̀rọ̀ tọ̀ la sọ ní ẹ̀dá tó fẹ́ kó lùkẹ́ tó fẹ́ dọ̀ka ẹ̀dínlá ń pọ̀ láti ìdúkọ̀ wa tú láti rẹ̀ pé tọ́ọ̀bà tọ̀kọ̀ máa tọ̀ máa ń ṣe ṣe máa tọ̀ kéèké bí sèǹtọ̀ rẹ̀ náà ni ọ̀nà tó yé torí pé orí bẹ́ẹ̀ kó tó ti kíni. ṣé máa tọ̀ bá àwọn sèǹtọ̀ lọ́kọ̀ọ́yà àgbà ìgbà wọ́n àti ìgbà ìgbà náà wọ́n ti ṣe kí máa tọ̀ bá àwọn. ìyá máa tọ̀ rẹ̀ lọ́mọ kúkú rí bẹ́ẹ̀ tó fẹ́. ìwọ lọ́mọ tó ń torí di eléyìí báyìí afẹnẹjà alùmùsùlùmí náà alùmùsùlùmí tó eléyìí jẹ kó tó ṣe jẹ mẹ́rin ká fọ ara wa kọ́ máa máa. kúrò níbi ìtọ̀ nítorí ká má bàa ṣe tó lẹ́tọ̀ọ́ sí ìyá sàárè. náà ìṣẹ̀lá wo àdìsí tó tún tẹ̀lé náà ó náà kankan náà ní tún sọ fún wa kankan náà ní sọ fún wa pé àtàrò àdáàbí ọkùnrin mi náà gbọ́ ètò pọ̀jù nínú ìyá sàárè kí ni máa bì ìtọ̀ ni máa bì ìtọ̀ yìí máa wá ká o àfi ká sọ̀ra. àyíká àmọ́ra wa dáadáa. nínú àdìsí tí àdìsílá àdìsílá sọ pé ìyá ń jẹ àdìsílá kọ́ lọ já eh, ewé fún un wa fún méjì fi nù kan fi nù kejì á ní àwọn tí ọlọ́run ó dín àwọn fún wọn lópin ìgbà táwọn ìdílé ọba ti ìtẹ̀kẹ́ni ìbá ti jẹ. sọ pé tó bá ti pẹ́ wọ́n tún padà síbi tí tọ́ báwa náà káàdì máa ti bẹ́ẹ̀ là yọ là àmọ́ àmọ́ sí à ń jẹun àbí òjò àwọn àti ọ̀rọ̀ kàkí ọmọ jẹ nípa ọ̀wá lọ́ọ́ já igi ọ̀pẹ ẹ̀rí wíìgì ọ̀pẹ wáyé mọ́tàrí àwọn kan àwọn àwọn ọmọ bàbá yẹn ti gbé tí ò tí ò ti gbé ẹ̀m wọ́n rán kan kọ́lọ̀ òbí sí kọ́lọ̀ òbí sí àkókò bàbá ìjọba ń rọ nípò ló ti wá sọ pé àṣẹ bàbá sọ pé wọ́n ọmọ ọ̀gá yìí kọ́lọ̀ ti máa tẹ́lẹ̀ sọ ọ́ láti wá kó lè mà láéláé ilé àjẹ nìkan tó wà ní sáré wà á lọ kíní kan jì kan mọ́mí àríkẹ́ jáfẹ́ ọ̀ pé ọlọ́run ti yá fún ẹ̀wọ́ bí dáàbì wọ́n nàbí ni wọ́n ti wà áríkì ẹ̀yìn kíní igi tí wọ́n máa rì máa ibi ìdíje ibi tó rí òkú wa kí ni tó máa rẹ̀ náà igi wọ́n nìkan wá ah, igi kan tó rà nípa ìkíkọ̀ kí ni tó máa rẹ̀ náà àmì ni àmì ní kò burú tó bá ti dé pé àmì lásán ní kò burú kíkẹ́ gbọ́ òkúta kan tó ra tóbi díẹ̀ kíkẹ́ fi síbẹ̀ kò burú ó lọ ti dé pé kókó tó bá wọnú orí tẹ̀ yọ ọmọ kókò mẹ́bì yọ ọmọ kókò mẹ́bì ìjẹ́ ẹsẹ̀ rẹ lórí tí àwọn mùsùlùmí lọ so àwọn kìláàsì kẹ́ máa ma búlọ̀kù búlọ̀kù tẹ́ máa yàn ẹ̀ fọ́ọ̀rì so àgbọ̀dọ̀ mọ búlọ̀kù àgbọ̀dọ̀ rẹ̀ kankan gbọ́dọ̀ kọ́ kankan ọ̀rọ̀ àtàrí kékeré lábẹ́ ti náà ẹ̀fí ilẹ̀ tó ti ṣe wáyé ìgbà tó náà ó ní kó ti kó ti parẹ́ bẹ́ẹ̀ láti lè rẹ́ lómi ìsìn bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ wọ́n á ní ètò pọ̀jù nínú ìyá sàárè ìtọ̀ ní máa fà ṣé ìyá sàárè o ṣé ara ní ọ̀nà abá ni abẹ́mi. náà àlẹ́ ìtẹ́sán yìí kí ọ̀kan ní ọ̀gá kò ní pàtó bẹ́ẹ̀ àwọn àlùsùn náà àwọn tó pọ̀ jù nù wọ́n sọ pé yóò máa bá ẹ̀mí yóò sì tún máa bára nígbà tí lọ́dọ̀ bá ti dẹ̀. nítorí pé wọ́n ní ẹ̀mí máa ń ní connection pẹ̀lú ara nù sáré gbọ́dọ̀ ọ̀dọ̀ bá ti dẹ̀. lójú tiwa ńlára ti sọ̀rọ̀ lọ́dọ̀ tó náà kò sí tọ̀ sọ̀rọ̀. so nítorí di eléyìí báyìí connection tún máa wà láàrin ara àti ẹ̀mí. ọjọ́ bí ṣe jẹ́ ọjọ́ bí tá a dúró sí lónìí. eléyìí túmọ̀ sí wípé àti ká sọ́ra wa nípa àtọ̀ lọ́wọ́ ti jọ kan nínú ẹni tí wọ́n máa fi ọ̀rọ̀ ọ̀tọ̀ tí wọ́n máa fi ṣeré. nínú ìwáyà kan wọ́n ní ẹni tí a jẹ́ nítorí ìtọ̀rùn náà láì sẹ́ǹdì òkè bọ̀wọ́lẹ́ nínú ìwáyà mi kánà láàyè tẹ́tírú lẹ́fọ̀ọ́lẹ̀. kì í wá tètè mára kúrò níbi ìtọ̀ nínú ìwáyà mi kì í wá àti sọ́ra rẹ̀ níbi ìtọ̀ kì í wá àti sọ́ra rẹ̀ níbi ìtọ̀ wọ́n túmọ̀ rẹ̀ sí pé àti máa ń tọ̀ kì í bìlà pẹ̀lú pé títọ̀ ọmọ tó wà lára kì í sọ́ra olùkọ́ tó ń bá tọ̀ títọ̀ yẹn wọ́n ti là kẹ́kẹ́ kó tún padà wá bọ̀ ẹ kó tó ọkàn tó ọkàn máa dà tọ̀ ni ìtọ̀ yẹn ọba àtún padà wá wádọ̀ rẹ̀ wọ́n ní kéjà wọ́n ní ìtumọ̀ rẹ̀ bí ti ṣe kéjà ara rẹ̀ pamọ́ ìtumọ̀ rẹ̀ ni pé kìí wá àti sọ́ra rẹ̀ níbi ìtọ̀ títọ̀ yẹn wọ́n ti padà máa wá padà torí di eléyìí ìdí ká mójútó ìmọ́tótó ìsìláàmù ẹ̀sìn mọ́tótó ni nínú mímọ́ dúdú màtútù náà ló bí kí wọ́n pín ìtọ̀gán àìmójútó àtìmára kúrò nínú ẹ̀gbin rẹ̀ bí ó ti sábàbí àti ìyá àtàrí bí ó ti sábàbí àti ìyá àtàrí. nítorí pé ń lọ́wọ́ àtàrà náà sọ yé bọ́ láàyè ọ̀bẹ̀rù ìlà sọ yé bọ́. ọba mímọ lọ́nà ọba ẹlẹ́dàá kò sí nígbà kankan lọ́wọ́ ẹrú rẹ̀ àfi tó bá ti kìnnì àfi tó bá mọ̀. sọ pé ìgbà tí wọ́n ní ká sọ́ra láti mara níbi ìtọ̀ eléyìí ń tọ́ka sí wípé ẹ̀sìn náà kò fi gbà kán kò fi gbà yẹn láyè kó kéèyàn sọ̀rọ̀ láti mà látara àwọn àdéhùn wọ̀nyí wípé àìkòsè mára níbi ìtọ̀ àìkòsọ́ra fún ìtọ̀ kíkọ́ máa bẹ lára wa lára sọ wa. láyé tá a fẹ́ sí lọ́wọ́ bá wa kẹ̀rí rọ́tún jìnnà kẹ̀bẹ́ ẹni tó bá ti lè fa àdá yóò máa jẹ́ kẹ̀rí rọ́ jìnnà kẹ̀bẹ́ lọ́wọ́ bá kó fi èmi pẹ̀lú yín mánà kó fi èmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí sì fi ṣe wà kó sì wá lọ́kàn nínú ẹni tí ó nífẹ̀ẹ́ sunna anabi muhammed sallallahu alayhi wa sallam yóò sùn mẹ́ta subhanahu wa ta'ala wa bihamdi ashhadu an la ilaha illa anta أصل قاتل وعليكم السلام Láàárín obìnrin tó ń lo jẹ̀lúbá kò balẹ̀ dáadáa, ó bá fẹ́ bá fẹ́ ṣe mọ́ra fún bí sọ́tímáṣí pọ̀. Tó báwo ṣe máa ṣe aṣọ tó ń wọlé? Ó lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ dárí pé tó bá fẹ́ yí abẹ́rẹ́ kú pẹ̀lú ká ṣe bí kọ́ńkírìtì rẹ̀ sáré parí àṣọ tí wọ́n bá rí náà bí náà ẹ̀ṣọ́ ìgbà tó wọ́n mọ̀ kan lè nínú iye explanation tó yarí. abọ́bìnrin bá lọ síbi tó ti fẹ́ tọ̀ táwọn náà ti ṣe ṣe ibi tó ti tọ̀ ó gbọ́dọ̀ jẹ́ pé àyè kan tó ti ní privacy tí ò ní jẹ́ pọ́ wà bẹ́ẹ̀ lómìnà ti wà bẹ́ẹ̀ àti ẹ̀ṣẹ̀ àkọ́bá tó ti rẹ̀ gẹ̀rẹ̀. dọ́kítà ìwòrẹ̀ sókè tó sì tọ̀ lọ́nà títọ̀ òfin ní kàtìlá bẹ́ẹ̀ ni ó sì máa ṣe. sọ eléyìí jẹ́ ìlànà ìsìnká. ẹ̀yẹ wo ẹ̀sìn táwọn obìnrin tí wọ́n tuntun tó káyé fi láwọn sí. bẹ́ẹ̀ ni kámẹ́rà kí ìtọ́ba pọ̀ ọ́rú wọn bó wọ́n máa ṣe náà rí. àfilẹ̀ fún yín. ẹ wá ní sàárẹ̀ àmẹ́gbọ̀n Muhammad sallallahu alaihi wa sallam nígbà tá a ní kọ̀tọ́ láàrin tààrí kọ̀tọ́ ká kọ́ lélẹ̀ lórí. àwọn ti rí nítorí ànábì sọlọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ nígbà tó ti kọ́ flọ́ọ̀ kọ́ flọ́ọ̀ tààrí ànábì wa sọlọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ láti kó nǹkan kalẹ̀ báyìí kí èdè pé fọ́tò òní ni wọ́n gbé náà kọ́ flọ́ọ̀ tààrí ànábì sọlọ́lá àríwá àríwá sẹ́lẹ̀ ìpẹ̀dá mi ti ń bẹ lórí ẹ̀ náà ló fẹ́ lórí rẹ̀. ọkọ̀ wọn kọ́ nǹkan ní sàrẹ́ ànábì sọ̀lá àtúnà lórí ṣùgbọ́n ti kọ́ nǹkan tí wọ́n ti ànábì sínú rẹ̀ kéde pé ikú ànábì ló mú wọn kọ́ nǹkan lé lórí. nítorí pé ànábì sọ̀lá àdùsọ̀lá ni àwọn ànábì ọlọ́dí bá bá kú sí ni wọ́n gbọ́dọ̀ sùn wá. ilé àìsàn lànábì ti kù sí ilé àìsàn tí wọ́n ti ànábì sọ̀lá àdùsọ̀lá ilé ọ̀sẹ̀ jẹ. kẹ́lómi ni olè bá àwọn aláǹfààní ká sín síbi tó bá kú sí òun náà dára náà ìjọba ní mùsùlùmí tó pé ẹlẹ́tò pẹ̀lú tọ́wọ́ tó fi ayé pẹ̀lú náà tó wà padà jẹ́ pé lẹ́yìn ìgbà tí ìyẹn ti lè tó bẹ́ẹ̀ ìjọ tó láti gbé ilé òwò. kò tó rárá. tó bá mẹ́lì ẹ̀ tí kì í ṣe ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ báwò ọlọ́run bá gbà kókó fẹ̀ ọlọ́run gbà kókó fẹ̀ kò sí mẹ́tẹ̀mú pé tọ́ba lè ṣe Islam kò síbi tọ́lọ̀ ti ṣe mẹ́tẹ̀mú ànábì kò ṣe mẹ́tẹ̀mú wàá fẹ́ wọ́n náà jẹ́ dọ̀ká ìwé tó máa jẹ́ sàárì so wọ́n máa ti ṣe sàájù òun náà lè máa dìde lórúkọ Jésù ojú rẹ̀ púpọ̀ kó tó fẹ́ wájú ìjọ náà wà á ràn ọ́ lọ lórí àwọn ọmọ rẹ̀ kàkà ti bẹ̀rẹ̀ ó fẹ́ kí wọ́n kọ́lé sí ilé ìtàn àti iṣẹ́ ìtọ́jú bá ti ní ọdún yìí wà lórí àwọn àtẹ̀tí ti mẹ́sàlásì àní wọlé wọlé báwọn mẹ́sàlásì ni tó bá yẹ kó ti síwájú wọ́n á tẹ̀ kú sínú rẹ̀ máa wù kú sáré agbókùn yẹn kó mẹ́ tó bá ti jẹ́ pé àárẹ̀ ló ti wà àwọn akọ́ mẹ́sàlásì lórí ọ̀ràn ẹ̀ ní ká mẹ́sàlásì. Thank بني مسلمي توكي نصرانية في يهودية نصارى في يهودية يعني التي يوم صفوت